إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وبعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته نعم التسواج لوري ومعارج القبول بشرح سلم الأصول للإمام الحافظ ابن أحمد الحكمي رحمه الله تعالى بتي المسن بوا شلالاي أوناني إبلة تيولوا تو داوما نبي آدم لوري àti àdéhùn tí ọmọ nàbí Ádámà gbé nígbà tí ó ti pẹ́ látara babaláwa alayhi salam àti ka hadith tí wọ́n mú wa hadith Umar ibn al-Khattab bákan náà hadith Abi Huraira àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Hadith Abi Huraira yìí orin lẹ̀ nínú riwaya Tirmidhi ni Ahmad ni àti ibn abi hatim fi tafsirihi ntí olùmọ̀wá fẹ́ kí a mọ̀ níbi àwọn ọ̀rọ̀ yìí òun náà ni ìwáyé ọmọ ànábì ádámà lórí ìpìlẹ̀ dáadáa lórí ìpìlẹ̀ dáadáa wọ́n tún ní ọwá. وعن هشام بن حكيم رضي الله تعالى عنه أن رجلا سأل النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أتبدأ الأعمال أم قضي أم قد قضي القضاء قال فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أخذ ذرية آدم قد أخذ ذرية آدم من ظهورهم ثم أشهدهم على أنفسهم ثم أفاض بهم في كفيه ثم قال أولاي في الجنة وأولاي في النار فأهل الجنة ميسر لعمل أهل الجنة وأهل النار ميسرون بعمل أهل النار àdìsí náà ó ṣe déédéé èyí tó ṣíwájú nígbà tí ọ̀kan náà àwọn ṣáàbí ó bi ànábì ó ní iṣẹ́ tó mi yàn ń ṣe láyé yìí ṣé òun ló bẹ̀rẹ̀ rẹ̀ ni ṣé ó yẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ni àbí wọ́n ti kọ́ fún pé àkọọ́lẹ̀ rẹ̀ ó ti wà nínú àkọọ́lẹ̀ ìpèsè tí ó ṣe ni abóhùn gangan ní ṣiṣẹ́ yìí fún ara rẹ̀ kì í ṣe kó wà nínú àkọọ́lẹ̀ kan wọn kálukú náà ní kọ tiẹ̀ lẹ̀ pẹ̀lú iṣẹ́ ẹ̀ èsì tán ń ṣe ọlọ́wọ́n ọba fọ̀ òun náà ní pé olúwa inna Allaha qad akhadha dhurriyyata Adama min zuhuri olúwa ọba ó ti gbé àdéhùn pẹ̀lú àwọn àrọ́mọ dọ́mọ ànábì ádámà lọ́jọ́ tí ó ti pẹ́ sẹ́yìn láti ẹ̀yìn tí ẹ̀yìn tí wọ́n ti máa jáde látara ádámà ìyẹn ni pé gbogbo ọmọ tí ó jáde lára ádámà ó sì fi wọ́n jẹ́rìí ara wọn lórí ara wọn ó wá wọn sí ọwọ́ rẹ̀ méjèèjì báyìí ó ní eléyìí àwọn eléyìí àwọn ni ọmọ àlìjánná iṣẹ́ àlìjánná ni ọmọ ọ̀rọ̀rùn fún wọn. ọ̀rọ̀ àwọn eléyìí àwọn lọ́mọ náà ìfẹ́ náà òun náà ni wọ́n máa gbé ṣe. Ànábì wa ni fàáhùn àlìjánná tí mo yẹ sàrú náà lè àmàlè àlìjánná. ẹ̀rọ màlìjánná iṣẹ́ rí ni ọmọ ọ̀rọ̀rùn fún. wà náà àádá ni yàlláhu wa àwọn ọmọ náà ọlọ́pọ̀ ṣọ wa ń bẹ̀ iṣẹ́ iná ní ọmọ ọ̀rọ̀rùn fún wọn. eléyìí náà ó ṣe déédéé tó ti ṣíwájú wípé alọ́mọ̀nẹ́bí ádámà ó ti wà nínú àkọọ́lẹ̀ wípé ní tí wọ́n gbèsè láyé tí wọ́n fi jábọ̀ níwájú ọlọ́run ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìyẹn ò túmọ̀ sí pé òun kọ́ ní ń ṣiṣẹ́ yẹn fúnra ẹ̀ àmọ́ kò lè dá kankan ṣe àfi pẹ̀lú ìmọ̀ ọlọ́run àtàkọ́lẹ̀ tó ti ṣíwájú gẹ́gẹ́ bá a ṣe máa ń pàkíyèsí àárín yìí ló máa ń dàrú mọ́pọ̀lọpọ̀ lójú ipe bó ló ṣe jẹ́ pé ó ti jẹ́ àkọọ́lẹ̀ ó sì jẹ́ pẹ̀lú ìmọ̀ olúwa tó ṣíwájú bó lọ́mọ ènìyàn ṣe tún wá ń ṣe fúnra rẹ̀ méjèèjì yìí òun ni kò ní ìdí kí ọmọ ènìyàn da làákàyè rẹ̀ láàmú tó bá jẹ́ ẹni tí ọlọ́run ọba ṣàánú yóò mọ̀ pé nǹkan tí ó rọrùn ni tó sì gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ tó gbọ́dọ̀ ní ímánì wípé iṣẹ́ ṣíṣe láyé iṣẹ́ ọmọ ànábì ádámà nǹkan kan ní tó ti wà nínú àkọọ́lẹ̀ ìpè iṣẹ́ rí ní ọmọ rọrùn fẹ́lẹ̀ yìí ìwà rí ẹ̀sìn rí òun ní ọmọ rọrùn fún un torí pé ìtọ́lọ́wọ́n ọba torí ẹ̀dá fún un ṣùgbọ́n kò túmọ̀ sí wípé òun kọ́ ló ní ẹ̀ṣà ẹ̀rí gẹ́gẹ́ bí àwọn àyà bíi tolúwọ́ mà ṣàfitì iṣẹ́ sọ́mọ ènìyàn èyí wọn ló ṣe iṣẹ́ ọwọ́ rẹ̀ ni àbọ̀ rẹ̀ náà ni ọmọ ènìyàn ní í ṣiṣẹ́ òun ni ó ṣe sábà di ní tí ó fi rí ẹ̀san tó tọ́ sí níwájú ọlọ́run ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó ti wà nínú àkọọ́lẹ̀ ọlọ́run ni o eléyìí ni ò ní ìdí kọ́mọ ènìyàn máa rẹ̀ láàmú àbí kó máa torí ẹ̀ kó máa ronú nírònú tó lè kó bá ímánì rẹ̀ pẹ̀lú kádàrà torí gbogbo eléyìí kò sí bá a sọ̀rọ̀ bá a sọ́bọ̀ abẹ́ kádàrà olúwa jù. òun náà ni olùmọ̀wá wọ́n tún lọ mọ́ àyà tí à ń bá bọ̀ yìí wípé. أني وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم àdéhùn tí olúwa ti gbé pẹ̀lú ọmọ ànábì ádámà pé ẹ bá délé ayé kí lè má ṣe tí wọ́n sì jẹ́rìí wọ́n jẹ́rìí lórí ara wọn fáwọn oníṣe nǹkan ní. àdìsẹ́yọ̀ kan sí lábẹ́ ọ̀rọ̀ yìí والمواني وأن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله الخلق وقضى القضية أخذ أهل اليمين بيمينه وأهل الشمال بشماله فقال يا أصحاب اليمين فقالوا لبيك وسعديك قال ألست بربكم قالوا بلى قال يا أصحاب الشمال قالوا لبيك وسعديك قال ألست بربكم قالوا بلى ثم خلط بينهم فقال له يا رب لما خلدت بينهم قال لهم أعمال من دون ذلك هم لها عاملون أن يقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين ثم ردهم في صلب آدم رواه ابن مردوي وفي جعفر بن الزبير وهو ضعيف وعن ابن عباس رضي الله تعالى عنه وقال أخرج الله ذرية آدم من ظهره فأيهة الذر وهو في أذى من الماء ọwọ ابن جرير gbogbo àwọn àdìsí tí olùmọ́wá kó wáyé akọrọ akọ̀rí náà ni wípé ọba tọ dá ẹ̀dá ìtàn tó ti wá kádàrà oníkálukú wọn. olúwa ọwọ kó àwọn ẹ̀mí kan sí apá ọtún ó kó àwọn ẹ̀mí kan sí apá kan yòókù àní lórí gbólóhùn ashimal tó wá nínú láfúrò hadithi riwaya rẹ̀ wà báyìí pẹ̀lú tó ní ṣe pẹ̀lú pé ǹjẹ́ gbólóhùn yìí rinlẹ̀ nínú ìròyìn olúwa ìròyìn ọwọ́ kejì nínú ọwọ́ Allah subhana tó lẹ́yìn lahu maqamuhu faqala ya ashab al-yamin olúwa ní ẹ̀yin tẹ́ wà lápá ọ̀tún yìí gbogbo ẹ̀mí tó wà lápá ọ̀tún wọ́n pè ọlọ́run bá pè wọ́n gbogbo ẹ̀mí sì dáhùn pé à ń jẹ́ pé rẹ à ń jẹ́ pé rẹ olùwà sínú sínú kọ́ lọ́wọ́n ọba gbogbo wọn sì jẹ́wọ́ ó tún pe àwọn apá kejì sínú kọ́ lọ́wọ́n ọba gbogbo wọn ní bẹ́ẹ̀ ni ìrẹ́ olúwa àlẹ́ lòmíì lẹ́yìn náà ọlọ́run wá da ẹ̀mí méjèèjì papọ̀ wọ́n wá dá wọn padà sẹ́yìn ádámà pé àrùn bífẹ́tì máa jáde rè lẹ́ẹ̀ma jáde lẹ́yìn from generation to generation wọn ádámà wá bí olúwa pé kí ló tó tún dá wọn papọ̀ wọn ní olúwa wa ní wọ́n fìyẹn lẹ̀ iṣẹ́ ó yà wọ́n iṣẹ́ tó ń kálukú ó ṣe yóò ṣọ̀tọ̀ọ̀tọ̀. لهم عمل من دون ذلك هم لها عاملون oníkálukú níṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ṣe a máa ṣe léyìí kó mọ̀ jẹ́ pé jọ́ àlùkìyàmà kí mọ̀ wá ní àwọn ti gbàgbé àwọn àrántí kó àwọn sọ nǹkan kan mọ́ inna kunna an hadha ghafilin tọ́ eléyìí náà ó tún ní ṣe pẹ̀lú pé ọwọ́ ṣàlàyé ìtumọ̀ àyà yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀rí tí olùmọ̀wá kó wá láti fi ṣàlàyé àyà ju gbogbo ẹ̀ lọ àyà tá ń bẹ lábẹ́ yìí bẹ́ẹ̀ bá ṣe sọ oríṣiríṣi ọ̀rọ̀ ló wá látọ̀dọ̀ ànábì oríṣiríṣi ọ̀rọ̀ ló wá látọ̀dọ̀ àwọn ẹni rí wípé ìtọ́mìnìyàn bá wáyé dáadáa ni o kọ́dà ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ níbi ogun kan láyé òjíṣẹ́ ńlá Muhammad aleyhisalatu wasalam sàbẹ kan ní ajagun ajagun pẹ̀lú ànábì ìgbà tó di pé àwọn kẹfìrí àwọn ẹlẹ́bọ tí wọ́n jà wọ́n lógun àwọn tó ti bá a lọ wọ́n ti bá a lọ àwọn èèyàn bá fẹ́ máa àwọn ọmọ kéékèèké tí wọ́n jẹ́ ọmọ àwọn ẹlẹ́bọ yìí wọ́n bá fẹ́ máa ṣe wọ́n wọ́n ṣe ṣe àwọn òbí wọn ń ṣe ọlọ́run bá kọ̀ fún wọn ẹ fa àwọn eléyìí lẹ̀ ẹ fún àwọn kéèké ni wọ́n ẹ ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ní àwọn kan bá dáhùn pé àwọn eléyìí ibà àwọn ọmọ ẹlẹ́bọ náà ni ọmọ ẹlẹ́bọ ẹlẹ́bọ lòun náà wọ́n là nábì bá fún àwọn léṣe pé so ẹ̀yin gan ọmọ kí ni mílẹ̀ bọ́ọ̀lù ẹ̀yin náà kọ́ tó sànù yìí ẹ lọ mọ̀ o ipe kò sí ẹnì kankan tó wálé ayé àfi kó wáyé pẹ̀lú atawhid kò sí ẹni tó wáyé àtọmọ ẹlẹ́bọ àtọmọ olóòṣà àtọmọ oníkìníkà nítòkálùkù ń bá bọ̀ òun náà ni alifitaratu asalima ìpìlẹ̀ tó dáa ṣùgbọ́n délé ayé tán oníkálùkù ṣe lọ́yẹ̀ àlọ́tọ̀ọ̀tọ̀ gbogbo eléyìí ká fi mọ̀ pé gbogbo ọmọ tó bá wáyé ó wáyé lórí dáadáa ni tó bá yá ìgbàgbé ó ṣẹlẹ̀ ìrìn àjò padà yàtọ̀ gbogbo ẹ̀ náà máa wá ṣe déédéé àkọọ́lẹ̀ tí ọba Allah tó ti kádàrà fún tọ́ eléyìí ni èyí tí a tún mẹ́nu bà ní òní látara àlàyé olùmọ́wá yìí òní ni ọjọ́ Jímọ̀ kàmúgbàgbé àwọn iṣẹ́ eré tí ń bẹ lọ́jọ́ òní ká gbìyànjú sálápá tètè kótóbà ìlọ́júmọ́ káwa mọ́ra àti gbogbo àwọn ìṣe ojú kòkòrò azkar kẹsàrọ́tù sọláàtì wa sàlámì àlà rasulillah àbẹ̀lú àmọ́sàfíwáṣe kò ń gẹ̀rẹ́ kó gba àwòjọ́sìn wa ó sì yọ́nú sí wa.